Amin. Alhamdulillah. Terima kasih. Terima kasih. علم الله فلا تنصر فيها بإذن الله للغيوب فلا تنصر في مجاهد محمد معين أبو ينقال أنا إمام مالك عام الرابع إن شاء الله على ربي أوجو من ما بقدر هو سنة بعدين ما بقى يوم يوم سنة aya 19 aya 19 98 aya gwamnati da yawa ne wani kuma wasu aya ta da nuna aya da wuri a wuri da kuma ranar da kwanu da kuma kwanu da yawa ويرسلون من بعد عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب من الصالحين ojú كان ní ti frank ara rẹ̀ mọ́ta. wà إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال فلا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا غادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد فقال المسلمون أحييت أحييكم بتحية الإسلام تحية من عند الله مباركة طيبة والسلام عليكم ورحمة الله وبركاته عباد الله الكرام بفضل الله ورحمته وقدرته أورجي جوكو كراتو ميوجيما يوسوجما òjò kí àwọn tó dọ yóò jẹ ma ọwọ́ òkè mú kọlà òjẹ ma tó ń wọ́n títí wọn kó alọ́ àmàna wọn tó kàkà òjò kí jẹ́rin ìbílẹ̀ kí nù rògbò onímọ̀nà èmi ní kìrọ̀gbọ́n akótó yóò dùn gbúyàn mẹ́ta rọ́ka gbúyàn méjì ń àkójì rẹ̀ fi ọdọ́ forty hundred and forty tẹ́kì sí déédéé by gregorian calendar ìrìnì ṣe 27 may 2019 ìkàràtò adébí ẹ̀ẹ́dọ́rọ̀tò sọ́ọ́pàdì ẹ̀ẹ́mú ìkàràtò aṣánìyí ni ẹ́ àyà 98 àyà 98 kìrẹ́yìn ọ̀yá ọlá èlìlẹ́ kàwọn lẹ́wọ̀n ṣe ọ̀yá ọ̀la kọ̀la ń dẹ́ dáala dáala dáala ọlọ́run ṣe ọba mi historian àmì mu àrísìn but surprisingly the first yahudu àmì yahud do wá dọ̀tákàdọ̀ ọjọ́ pàbíọ́dù rídà kọ̀la ń yọ ẹ̀dẹ́ máa tẹ̀yún màmí wọn controversy mamu koyi hɔ la gidɛ misi wo yawo la anibi ibrahim alubo mawu kidɔ ha mawu yi kidɔ ha yi e. dɛsɛ isili yahud yami le gbanyɔwɔ todo yi ma wo do ɛnya tɛ kelɔ la anibi ismail la do mamu do yi do kpa yi lɔ ɛn kuma do ke tɛ deli mayai tadlisi che modula doko mamudi eh, ismail dawu odi ishaq dawu odule tadlisi kide mawache mawacha palo do anibi ismail kide marimo fundu da anibi ishaq awewun la, olubu olubu yola kìdún àjẹ́lé kàfẹ́ makmọ̀dọ́ha sí ismaila iye ìkùránì gbòmúnà wọ́wọ́ ọjọ́ àlìgá kàmẹ́ iná nínú nàìjíríà síkọ́ àwọ̀ ìrìkùránì wò ọ̀tàkàdé kàrọ̀ wọ́ nìyà níbi musafa níbi ìsá àmúdùnmọ́ mọ̀nàkúmọ̀dé yìí tọ́ màá fọ̀rọ̀ fírèsì màá yẹ́ dọ̀má ti fún torúlọ tákàdéjì abámọ́nà ilẹ̀ tó pé ilẹ̀dẹ́ ọjọ́ ohun ẹgbà ló ọ̀nà gbùdú dédé ju tọ́ tákàdé nǹkan lọ abúdó ògùn àti kumadorédà ìyẹ̀sìn tó dábálẹ̀ mẹ́rin gbọ́ àyánlé òjò ìdókẹ́ká mi evangelist àmì hot gospeller mi bible thumper abegi mi bible no nga kama duko isha karatida maana hii hapo kwa vya kwa kumedea maduko yenye adoma kama kama kikore ya wakakatane katu ojo kirumedo mewa ile mm evidence ya donga kama kumadoha cha nibi anabi yakub ọmọ ahịa agbaghị agbaghị n'isi ẹgbọ igbebi wọn dịghị baịbụl amid references onye nọmba paye shapta mbogide ihe baịbụl ẹni tí ẹgbọ ìṣe mi wọ pìtì ẹ màkà ọlẹ anabi ibrahim ibi ọjọ ibi mbegidaro babu wọn amasobi amadẹwọpọ yọ. àmọ́ òyìnbó pọ́pọ́ ọwọ́ máa já rí màmú òyìnbó lẹ màmú dọ́ ọjọ́ ọdún kọ́ ìjọ olúgbònàgbò ká máa wọ́ ẹ̀ dẹ̀ níbi ibrahim àwùjọ lálẹ́gẹ̀ẹ́ adànà rédíò mọ́mà lọ́rọ̀ tó ná ọjọ́ ń pàdó ìkọ́jẹ́ wọn náà lẹ́jọ́ abọ́jọ́ máa yẹ wọn náà yó ní omi dọ́nà mọ́tánìyàn ló téwò ó na palestine ìmọ̀ yá na baghdad tó tánì baghdad sọ yóò dúyọ̀ yára nà nà ìdọ̀mọ̀ àmì sàábẹ́ àníbi tó yà kó gbòṣì bẹ̀kìdẹ́dì kẹ mọ́ yóò lùkọ́ nìyí ni máa mú kó máa tó bẹ̀kìdẹ́dì ni mọ̀múdà ní kí mi bábìlọ̀ mọ̀mí bábìlọ̀ bábìlọ̀ ni no more existing today bábìlọ̀ ní àwọn ọdọ́mọ̀rún ni rẹ̀ àmúdà ní bẹ̀kìdẹ́dì tọ́ ó yà ní iraq ẹgbẹ́lẹ́ kì dárò bàbá òun lẹ́tẹ́ kì kọ́ra tẹ́kì bí ọjọ́ ibi yẹ́ ni rọ́bí ọmọlẹ́nà tẹ́rẹ̀ rọ́bí hadini mina sọ́ọ́lẹ́hìn na'am fàbẹ̀ṣọ́láhù bí gùlámin hadini òfìkì dárò bàbá òun tẹ́kì léwò tó tánẹ̀ kí ọgbọ̀ ọjọ́ òun lò bí freedom eo egi narịa ma adọ oyo memele una adọ yidama fa ma gwọyo asadini oyo dama ọmọlẹ ya lọ ewulelekele ikọ onye atẹ ọwọ ọjọ na atini kọdini ẹdọmami kí lọlamidó na kí lọlẹ ẹkọ ọmọ yẹ nàmúnà gbẹdìjẹ kọtúrò lùtùlẹ dẹ ọmọ nàmúnà lè kẹsì mú gbọ pẹ máa ti kọjú ọtí ẹ gẹgẹgẹgẹgẹ nínú kọlọ yẹn ọdọ ẹ kẹka kọ ọmọ ẹ nàmú ní kọjú ọtá àlùbáràkà dàyàn ọlá tí mo yí tẹpẹ kí yẹ gbogbo ẹnu dábàbọ ọjọ zayd ibn hari kọjọ ọlọlá alayhi wa sallam. adun ìṣe màláwó olóyà níbi àníbi àtírìtì hàn adún àníbi awẹ́dọ̀un ìyàbò mọ́ ìgbóyún dábọ́ mọ́ ọjọ́ ka máa táwọn dé nǹkọ́ ya nà gbogbo ma nọ́kọ́ ilé mà gbọ́kọ́ mamadó ya nà mẹ́dínà ọmọ ọmọ ìkìdíwò ẹ̀yìnà wà òun kẹ ìdún kẹ dáhùn wa ká ọ̀rọ̀ ẹgbẹ́ wọn máa ìdó ngbọ̀mílẹ̀ dẹ zẹ́ ìdò àmẹ́sìgbó yí zẹ́ ìdò dẹ ìyí zẹ́ ìdò mú kọ́dọ̀ wọn kẹ̀yà bó ilẹ̀ ṣàmàtẹ́ dẹ ìyí ìyí kí o máa gbọ́ gbọ́ gbọ́ pàkó ìyàyà kó wà náà kọ́lá níbi mojú dùn náà níbi gbẹ́mù ẹni ma tààdú ma yóò wọ́n yá ni ma ma mú àdó ma fi tààdú ọgbọ́jà ma tẹ́wọ̀n igbólòká ma náà ma gbólòké wùn ma gbíyìn rí kàkí dí mẹ̀dínà ma nọ́kọ́ ma lọ́pẹ́ mi àlò rẹ̀ ma dó dàbí alókè mú dọ́ ma dẹ̀ ìwà alókùn ma tàtẹ́ pa kó yọ ọmọ yọ ọmọ yọ ọmọ. yàmúdàbí awọ akọlọ ya níbi mojidu náà ụlọ ya àmàdé rẹ̀ yà àmàtàwọn iyọ ẹ màyàrí wà ẹ́kù ọmọ kìsà dúró ọ̀nà àtọ́tọ̀ ń gbogbo alẹ́gbàgbòwò yà níbi kìjẹ́ ní ilé kàdé wọn máa lójí lówọ̀ rí rẹ̀ ọ̀làmẹ́ni àmẹ́kàkígbọ́ mamkarin ọmọ yi zaido gbọ́kwa kó ṣaka yẹ ya rọ̀tọ́lọ́wà ọmọ gbọ́lá àmàtàwà àmàtàwà ẹjọ́ ẹ̀rẹ̀ àmàtàwà mẹ́wàá wọ́lá lọ́jọ́ kẹra mọ́ mẹ́ kó ẹ̀dọ̀ kàmẹ́lẹ̀ fún kàmẹ́lò lọ́wọ́ ya mẹ́wàá ẹ̀dọ̀ nù kàtàlẹ́ ló tó yé mẹ́ fún aṣọ ọma kó ń ẹni fúrédọ̀m ọma níbi kọjú ẹ̀dọ̀ ń á wó kẹ́ẹ̀dẹ̀ ẹ̀yọ̀ ń kó ń ẹ̀wù ẹ̀mí àdúró títà mẹ́ obì àwọn olóṣèké ṣe ọmọ alẹ̀ ó ń gbọ́ yà ọ àwọn aṣàdínì kọlọlọ́pù káwọn doé hàdínì mẹ́gbọ́lá yọ̀nyọ̀ ọ̀làdínì yà takúbẹ́bọ̀ kíkàkí ma ọlọ́pù perspective kìdéhùn gòólógó wa ẹ̀wọ̀n rọ́pò yé kejì rọ́pò yé mọ̀ ẹ̀hún mọ́ àgbògì àgbẹ̀bọ̀ mẹ́mà nà ọ́gẹ́lẹ́ yẹn dẹ́ ilé nà máa gbà yìí. ìmọ̀ àgbẹ̀bọ̀ ẹ̀wọ̀n rọ́pò mẹ́ tó bàkà máa ní ìwòsàn ẹ̀wọ̀n kì í ayé olùbí ń dún ẹ̀pọ̀ sí jìbìtì. àdínà níbi muhammadu mọ́dù ṣe mmadụ mọ́dù ṣọ́lọ́pọ̀ àníbi ẹ̀ẹ́tọ̀ tó ń kọmọ ẹni kí o ní tù tàmà táwọn lè bá bàkúmi àìfẹ́bọ̀ mama hana dr shahid tani na níbi mdú gbóyáyẹ̀ mdú tí o medina yẹ àwòkígbọ́ kíkà mi ọ̀ zaidu mdú dọ́mami ilé fún mi ajẹmọgún wọn ajẹmọgún èmi ọgọ́kọ́ ma mi kò bí kọ́ ara rẹ̀ ìkílẹ̀ ka ya kùrá ni máa wà hánà adọ́pítẹ́ ṣáàrì dání tàkì wá ní ilé wọn kò aláìbèrè wọn yóò éègbè ẹ̀gbọ́n mẹ́rin máàkì tánì adọ́là pé ọ̀là ẹ̀yọ̀ ọ̀là ìsmáyìlá قال إسماعيل أجاويه قراني ده ربي حولي من الصالحين أو يتني لأمة بمعنى حولي ولدا صالحا من الصالحين تقديره مخذوف جوابه مخذوف تقديره ربي هبلي ولدا صالحا من الصالحين anibi ibrahima ibiki bi ọjọ́ dẹ̀ láti nìkú nọmá yẹ́ ni rọ́bì hábìlì ele ní ilé ọmọ ọmọ kẹ́ẹ̀ ṣe ọma ilé àmọ́ ọmọ tọ́jú ọmọ aníkọyìn ọmọ aníkọyìn ọmọ anágbàka ọmọ àti ọmọ ọdẹ́lẹ̀ ẹtùmìnà ọmọ màá gbọ́nyáwó òkúkú èrò yìí kẹ́hùn dákọ́lù òkú nẹ̀lẹ́kùn adótékéta tó dí mọ́nì ìdọ́mọ ìbẹ̀tẹ̀ wọn mẹ́lẹ̀ ọjọ́ ẹtùmí nà o ọmọ yìí ọ̀pàrọ̀ òrò o ọjọ́ ọmọ eji aṣa adọ ọjọ́ mẹ̀mẹ̀rẹ̀ ọjọ́ múnẹ̀ ọmọ ọgẹ́rẹ́ na bí ibi kẹmú domi ẹ̀sìmí ilẹ̀un ibi na náà tọ́ òbìdó kàkí ní hí فبشرناه بغلام حليم owó magi anya ní ọmọ ekesi ma àkúrí ọmọ agbàgbà yẹn dọ̀ ọmọ adóyí ẹnẹ wọn yọ̀n ihò ayàgídẹ́ àwọn yẹn wọ́n kọlà lọ́lọ́ múnẹ̀ àdín ọmọ ekesi ọmọ ọmọ tabali tabali ọmọ ọgẹ́nẹ́lẹ́ màmí nàbárí ohun dúnwó ọjọ́ ilọ̀ ma ń dúnmẹ́ àmọ́ ní kò gídẹ́ idú iná yàmádọ́kí sáárọ̀tù sáárọ̀tù gídẹ́ ìmọ̀ádọ́kí sẹ́rà alẹ́nihu sáárọ̀tù gídẹ́ ìṣọ́ olóòbù lẹ́mi ṣe ihò bóbulẹ̀ yóò yí ma yóò tẹ́mi yìí kọjọ́ bù mọ́ tabali tudon bilaki ni imani ngiche changu magbulu kan katele wudo yele e, bakani bi ibrahima kudu huja na misra kunu misra kuma dum no bulele ma uyi kuma du kuma dawo ni e ni amemu edo lewe kwe ka ko ma ye wa dini wechi no we kwe ka ko ma ye un wechi tudu we obele ka je mi nge setan religion mi pe we okay tengi che amachara lidio anuka choma yo ama mache so na-alé e, ekogena lehuma ama todo yima kono bulaina obojo oko jano yimo e, ikyama ni ma no no bula dugino yima obojo yana saratun ojo ma do serale o igbo o yana ile ino no ma ya na yana ngbo ojo tule oyo awon gbo yibo won ba iya nínú bẹ̀rẹ̀ dúkì tó yà nàmá kì bí pẹ̀lẹ́ tó lè abẹ́lẹ̀ ànẹ́nẹ́ kì wọ́n ní imá ní kì wọ́n yọ́ yọ́ tó nù bẹ̀rẹ̀ ilẹ̀ ní ọkọ̀ yàtà níbi nàbíyùn mọ̀rọ̀sẹ́lùn olùlázmi mina rusuli khalilullah yàyẹ́ 100% dábọ̀ kọ̀ yà kí níbi isa الله قلمه أكيان وأمها صديقة كان يأكلان الطعام يقول الله نبي عيسى يأيهم صديقة أنو جتايا جيكوكو تونسي هلا يوجو سنو قبل بلي أنو بيبي بيسي هدين وجون مريم يا نبي عيسى مريم mọjọ gbọ jẹdá tẹ kuraani wọn wà lọnà ọwọ ọwọ ọgbẹlẹmi sáré tó dẹ todo yìí máa wọn lẹtàbálẹ àwọn màmúdù dèèyàn màmúdù tó yòó nù yìí ẹ̀rùn àwúwe lé kàngọ́jọ́ ti rún kọ̀kọ̀ wọn tí yẹ́kẹ́dọ̀ kan kí house mẹ́ ọwọ́yẹ tẹ̀gbígbẹ̀lẹ́ ìbódú ìbódú kìí ní adé gbogbogbogbo àgbàkìlẹ̀ àrùn méjì ó ma mú màdú tí gọ́ọ̀mẹ́ntì àwọ̀sá abájọ rẹ̀ gọ́ọ̀mẹ́ntì àwọ̀sá ìpé ilẹ̀ àrùn èso màmá igé tí màá ma màmúdábàá bẹ́ẹ̀ tí ìwọ ọmọ ọgì fíìmù gbogbo inú ọkọ̀ yí dákọ̀ nǹkan oníkí yeye o gbogbogbogbogbogbogbogbogbò ọ̀nà ìdá ẹ̀kọ́ mi gift gift ọ̀lẹ́ mẹ̀má de yúdó mọ̀mọ̀ tán olùkà mẹ́yà gbọ́lọ́lá níbi ismail àyín ní ilé yóò mẹ́gbọ́n mọ̀mọ̀ tán ṣe ń kọ yóò máa bẹ́rẹ̀ karùtọ́ láyín wa kèbìlì máa náà ọkùnrin àyà combine bible by quran kìí jẹ́ wẹ́kẹ̀ ní kùránì kẹ́mọ̀ ọ̀gẹ̀ṣà rẹ̀ wẹ́kẹ̀ ní báyìbùlẹ̀ àdákẹ́gbọ́ ọ̀gẹ̀ṣà ìyẹ́ ti kẹ́ni kírísítẹ̀ ní kàkíwà òhèọ́ yà níbi àníbi muhammadu kí gbogbo akẹ́lẹ̀ fíìsì kọ̀ọ̀kọ́ kàjá kàkiri ẹnu yìí máa dúkọjú ọ̀bù mọ́kì dé ìbẹ́ ìbùlẹ̀ ẹnu yìí mẹ́wàá ẹnu yìí máa dọ́mọ̀ ena dini wa domo atini ka he aka ne ki shola he ke nela ne ngane ita bila gba ita atini ka gbe wa kide ngolo ngolo alko bi jama jukin du yo jinge ne ko zo jali appearance ye nela kide ki roje yu a ko ya te ya ne bi a bile wa ki jo bi ke su de ma ja mo ta ye lo ko engi ni itu bele tàbí kọjọ́ dódú màtì bùnmú máa jẹ́ ní kàrí òtó màtì yọ gbẹ́nà kìí tó gbẹ̀kọ́ náà tàwọ́ tí ó ń tolè rẹ̀ bí kò sọ́pù ń máa yọ̀ká kọ́ mọ́ tolè ربلا فبشرناه بغلام حليم فلما فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن الله من الصابرين بارك الله فيك This is the account of Ismail in the Holy Quran. فلما بلغ معه السعي أبما بلغ إيران معه غبابان سعي إنكي لفاتهم أو إنكي باتهم شيئا أو إمدوما كتاهم إنكي قوشة سعي معنى أول هنا هو fas'au ila ذكر الله zarul bai'a اجعل كل واحد على الجبل ثم ادعوهن يأتينك سعيا سعي إلى تيلو ما هو نجو نجو ده فسعوا يأتيش شلوره إلى ذكر الله إدوك دفزرايا فلما بلغ معه السعيا يقبع ọmọ ìwé nígi ní kan pátá òṣìṣò lọ ẹ̀wọ̀n òdómi ọlá kọ ọmọ adókòó ṣe hàn tá ọ ìwé ní ẹgbà kọ ọmọ ní ká lò lẹ pátáhùn alùtúgbò bọ́ ìwọ̀n ọlọmọ kákọ̀rọ̀ aló yọmi pàdó akákọ̀rọ̀ aló àgbà kọ ọmọ àwọn ìwé náà na kòǹkóhùn ní kíkẹ́ ń ọ̀nà máa níbi fàyọ ǹkọ̀làkọjọ́ kàpámi ìjúpẹ̀ ìjú ọ ǹkọ̀làkí angel wà kó bọjọ́ kí wá kàhún mọ́ ìjú ọ̀nà níbi ó níbi ọ̀nà ọjọ́ ó ọmọ يقول يا ابنينو يا بني تفجير الإشفاق تفجير الإشفاق أي قال ما يمدوا دماري كريك يوم كيكلي يمدون علينا دولي لبون كيشجوا من تفجير الإشفاق يا بني الله يا إني أرى في المنام odejudo ihò nafa ani azbehuka omi na adọha ma'ana ọyọ omi eti kumedọha tí ń kò yá alẹ̀ bọ́jọ́ lẹ o kumedọha náà ajọjọ ìwọ̀n kókó ọ̀nà rẹ fọ̀ǹdọ́r máa zà tẹ́rọ ẹgbòhùn ẹ̀wọ̀n alẹ́ ọ̀la yìí ọmọ àwọn ayé ọ̀la yà abẹ̀tí yẹni o oh, wọ baba mi à bàbá òfẹ̀dọ̀ abun, abùrù ìyàkíyà àdín abẹ̀tì wọ bàbá ẹni òyìnmá ẹni òfẹ̀dọ̀ ìmúdọ̀ dé ìṣùgbọ̀ ọjọ́ ìkó rẹ̀ bá ìfàl mẹ́ẹ̀tì umar ṣe ẹun tó kùmàrí tí ìtò dé mi ọjọ́ dánwò ẹ̀ bá ẹun dúkìkà kó ẹ̀ṣẹ̀ kó mi ẹjọ́ wọn ni ue jidsaụmbri ehe nrimite kohi bụna dịhamnakwuri kwelea lema agba ddemamjiduaa atako wa ma ka oji ata wa ụjdagkụbọ zọ bí màánà ọ̀dẹ́dẹ́ ma màdó yíyánà ọjọ́ ma jẹ́ pẹ̀hùn ọjọ́ wọn ọjọ́ dẹ́dẹ́ ma ọjọ́ wọn kátàkì mọ́ ma dọ́ha ọmọ ọmọ àyẹ́ kátẹ́hùn kí mọ́ dọ́ha dábàlùkọ́dọ̀ ọjọ́ wa abọ́dẹ́dẹ́ ma ọjọ́ rẹ́lẹ̀ wọ̀tẹ̀lẹ́wò lẹ́lẹ́jẹ̀bìn tákàtàmúdò dàtí torí kí dọ́ha يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وناديناه تدودسي كدودسي تاكي دبوهما قد صدقت وناديناه أن يا إبراهيم أدودك أو إبراهيم قد صدقت الرؤيا أما نيدو تجسكيا مني نولمو أم كلمي لمو آآ آه. قد صدقت الرؤيا جسكيا اللي بودا أه؟ kìwòrìwá abẹ́lé ọ̀nà ẹmúdòdọ̀pọ̀ pàngẹ́lẹ̀ lè bọ́dà ọjọ́ mínú ni wọ́n dẹ̀ ẹmúnà ka náàrẹ́ ẹmúdòsọ̀gẹ̀ tí a ń gẹ́ o lè bí instruction ọjọ́ ẹ̀ ọ̀lẹ́bìrún ẹ̀yíkó ọbọ́yọ̀ gbọ́ ìṣẹ́dá kàkẹ́nẹ̀ gẹ́ẹ̀tí á ń yọ̀pọ̀ pàṣẹ lúgbọ́ dàkàdóhùn odun kóta náà yà mẹ́lẹ́ rẹ̀ sí amẹ́ iná rẹ́jùlan lẹ́yà fìdókà wòyẹ́tẹ̀ harra fi sídìkì hátà yọkùtẹ́bà ìndẹ̀ lọ́gí sídìkọ̀ ó náà ṣe ní gẹ̀ẹ́síá yàdí ìtẹ̀yọ́ gẹ̀ẹ́síá àjùṣe gẹ̀ẹ́síá gẹ̀ẹ́síá ṣe wọn tabalẹ̀ ma odun kóta náà gbọ́jọ́ akẹ́ nígidẹ́ yìí ma ń secret file eki dogbo ojo pero yale kake nigi de ba ene gesiare يرابل امدب في سورة مريم واذكر في الكتاب إبراهيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا أبو جوب ده نبي إبراهيم هو kọ́lì tẹ́rin ìdúnrà níbi ibrahim ọmọ fìdí ọ́n nẹ̀bí ẹlẹ́ gẹ̀ẹ́sìá yẹ́ jì gbogbo nẹ̀bí yẹn àníbi ọjọ́ iye ọ̀yá lálẹ́ ìsúrọ́tù mẹ́rìàm pọ́ fi àwọn yàwọn kọlà lọ́lá ismail àtidẹ́ ìkọ́gẹ̀ abọ́jọ́ kàídá إنه كان صادق الوعد وكان رسولا نبيا واذكر في الكتاب إسماعيل شروط شهولا يعني بإسماعيل كده يوليتا في أجوك دي هو هو نبي محمد ونبوه ونبي نبي إسماعيل قال لك إنه طلعنا تماروجي جده إنه كان صادق الوعد

yẹ́ àtàwọn ọgbọ́ yọ́mọ̀ bí ọ̀n kẹ́kẹ́ tọ́ tó gbogbo ẹnu ẹgbà kí ọyẹ wọn ẹ olé àbẹ̀kónúgbò ẹ olé kẹ̀dọ̀wẹ́ apábẹ́ ọyọ́mùnà kẹ̀dọ̀wẹ́ apábẹ́ oyẹun kẹ́ tukọ́lọ́ ọyọ́ ọ̀dà oyọ́wò ẹ lè bọ́ wọ́n kó wà wọn dómiakó ké dómiakó wọn àṣẹdọ̀ dúdú àwọn rí mẹ́rin oyẹun lẹ́ ẹlẹ́dẹ́ àkí ẹ̀ẹ́dùmọ̀mọ̀ yókọ́lọ́ ọyọ́ kẹ̀sídọ́mọ̀ torílẹ̀ wọ́n yẹ́rẹ̀ bí ọ̀n kẹ́ẹ̀ta rẹ̀ ona dogo ya dongo wale wako akangi ubon we akuli dunyo chakwa kojo kama rojo yona yano ole kubo abo mutoebo olitari ebo kimo wa israeliya memo beto katika jini top tomo ha ọ̀bẹ̀ yẹ dán ẹmọ́ bẹ̀tọ̀ ẹ̀mdùwọ́ lórí ẹ̀mkọ́dá kó ẹ̀rẹ̀rẹ̀

nọ̀yọ̀yọ̀ ìmúdà náà ọmọ ọ̀rẹ́ kì náà lélẹ́lẹ́lẹ́ ọ̀rẹ́ nẹ̀kì lẹ́yìn ẹ akọ́bẹ̀ òwe mànà òǹkọ́bẹ̀ sánú ọ̀lọ́ká ọbẹ̀ lé ọjọ́ dé mboka elegi na ala ogoyi kebie kejedu yi yago akongo manwe doha yi omanwe adagu bi oje ni otogo mola yago baba we bojo mundu palo da da jin ngedelo habu watane igi dati yahudi yahudi de de ma fabricate ola ma hoji hoji hoji ma wetu yenga dini amati bible de abele ma wa mati qur'ani yetin mati kuma ti qur'ani yetin se de hi ngami hudu ma wo yu yu yu yu pa ko jamiju ate toka tu qur'ani tameki chaba pale ko wa voice of america ipoka enje mi mi wa gbo many otagada makolola islam more than 100 in united states of america yegi jama ba ìyẹn ní 25% ó yí ló jàmí yíò akọ àmì yíò àmàkọ ọjọ́ amẹ́ríkà rẹ̀ mbẹ́bọ̀kọ́ pro-islam kọ anti-islam Kọ wòye islam pẹ́yàn kí islam náà kọ ṣàwìn islam 75% ọ̀tá ìdàgì lórí islam yọkwa kó yí ẹ̀bọ̀sàmí christian ẹ̀bọ̀sàmí yehud ẹ̀bọ̀sàmí atheist méjì jẹmọ́ pàkẹ́ ọmọ yónú tó àmúdàbí ojú ọ̀láwá ọdí sọ́dọ̀kọta rúrìà ilẹ̀ mọ́ níbi ibrahim mú ìmúdóńdó tí a mi sìdíkọ̀ ojú odó níbi ibrahim àkẹtẹ̀kútà tẹ̀wé lẹ̀ nàláwẹ́ ní iná kẹtẹ̀ẹ́líká nẹ́jẹ̀síl mọ̀síní àwa dábàlùkẹ̀ gbọ́ odó kìdẹ́ka ibrahim náà ọgẹ́lẹ́ ń àdúrọ̀ mẹ́rin àmàlìmọ̀ sí ní àbó ìdìta ọkọ́lọ́mọ́ sí ọyàn tó dí ọjọ́ màmọ́ yọ́ màyẹ́kọ́ yọ́ màmọ́ àti ẹ̀dọ̀ máa gbàdé màkọ́ yọ́ ní ọgbẹ́lẹ̀ wọn yọ́ àrùmọ́ mi aláwẹ̀ wa wọ́n ti kẹ́mọ́ àdọ̀ tí àmàlìmọ̀ sí ní àmàṣùkọ́lọ́ wọ́ kabingi shabakwa amimale miabakwa fitima moyoyiuni ode onsisole bible fami christian tan iye wo kami yahudu doye tafsiri lede eh abdurrazzaq pai abdu pai humay ibn jarir pai ibn al-munziri pai ibn abi al-hakim ايه لذا في شعب الإيمان ايه البيهتي. البيهقي ان ريبورت معناه كوبو آه كعب الاخبار إيه على اخبرك عن إسحاق. ابي هريره يا قال هذا دبلكم كا شيغتيان كين on aka da ni ka'ab al-akhbar ai da ko dina bari waye ya i ìṣọ̀rọ̀ lẹ́gì àjẹkùn aṣojúyí yangi mna dúpẹ́ káàkiri ẹgbẹ̀dẹ̀ ìfòdó ogun tẹ̀fìrí lọ́wọ́gbọ̀rọ̀ rọ́á ibrahimu ibrahim alílé ọ̀nà kọjọ́ kàún kí ní ìsáàkà dọ́ha kọ́ọ̀lá ṣeitọ́n níbi rí káà ibrahima والله لئن لم أفتنه ممكن بليك قوله لئن لم أفتن عند هذه آل إبراهيم آل إبراهيم لا أفتن أحد منهم أبدا أماما كيا أجمع ذكر بقولكم ما دولا يو ọ̀làkì yóò máa nù dú anùjí ma kì dáwọ̀ gbàdé ibrahim akọ́mọ̀mọ́ kìdẹ́yìn ó bọ̀ ánù kí wò máa ọlá gbé gbé lẹ̀gẹ̀ẹ́ وتمكن الشيطان رجلا تكبري مريدون يعرفونه أنكم أموان جمع فأقبل تكمكدوا هو حتى خرج إبراهيم بإسحاق ليذبحه gbogbo ìgbàkà níbi ibrahim adọ́mọ́dọ́ alúsíkídọ́ àdábàlùkọjọ́ka ìbílí kó dàkọ́lá aláṣárọ́tù tọ́gì mú dábà tó gbé sárọ́tù iye aníbi ismaila ma yí ishaaka olùkéèkì àkàkí ìsìmáyìlá eh, ayédẹ̀ ìyà níbi ìsáàkà eh, máa dọ́ alẹ́dẹ̀ gbọ́kọ́lá aina asibára ibrahim agọ́díyàn bí ìsáàkà gbogbo wọn ìsìmáyìlá ọba ọ̀nà yíyẹ alùpọ̀ máa ń kè wọ́n ti sáárọ̀ tó ohun ìmúmúdá yẹ́ ni ń gbàgbogbo dúmí ọlá ń kàdámọ́ yìí kọ́lẹ̀ lẹ́wọ̀lá èmi ìwẹ̀bọ̀gọ́kọ̀ yọ ya tokyo de umado ye dunga da lo ke do hayo ibili rido ne yon ne kuma moji ma ka de o ala gene ire ya ni a ile kata do ma ngo ha ye he zama na rabbahu amaruhu bi zalika ya kelim ka yo he le ti ke nyama ma do ha ngi ye to twana lo yon a ho ke na wala asana ayo ti rabbahu ńdọ̀jọ́ òun yóò tí bà kí àbíẹnẹta ní ńdọ̀dọ̀jọ́ òun ilé bọ́ pàkó ilẹ̀ bíẹnẹta nǹkan náà mọ́rọ̀ obi fàkọ́rọ́jà sẹ́kọ́n ìbílí kódò fún adúrọ́kà ìsáàkọ̀ ipò tẹ́ ń gbèsè àkà ìlókè torí ìgbè yíyàn ń gbé ìsáàkọ̀ mẹ́ gbogbo làkọ́nà bẹ̀rẹ̀ ẹ̀ka àkùmàkà ẹ̀kọ́ abóolùkáyọ̀ amọ́la ẹbọ̀ yí ohun ìṣọ̀lẹ̀ kí ká máa mẹ́nu yí ma dúkù ìkọ̀lá lẹ́ nàgánìkó ọ̀lẹ́ èèyàn kí ká máa mẹ́nu yí ma àmàdúkù ìkọ̀lá iná wọn mọ́gọ́yà lọ lamadó ìyí ohun ẹ̀kútẹ̀ dábàá kàgbọ́ wà pọ̀tù sọ́ọ̀sì ọ̀la yìí ti gẹ̀ẹ́sì àyìnṣe èyí gẹ̀ẹ́sì àgídé ohun màmú òwe òun rídà bẹ̀tẹ̀ ohun kó màmú rídà

bàbá mi yẹ ti ìdúmí ọ̀hán náà ilẹ̀ jẹ ti ní kọ́ọ̀lá bala yẹ́ ti kọ́ọ̀lá lima ẹ̀hùn yàtí kọ́ọ̀lá zama annàláha amáròhó bè zálika yẹ́ ni ẹ̀kọ́ yóò rí tí wọn makakílẹ̀ àmúmúdá fọwọ́láhìlẹ̀ in amáròhó lẹ́yìn tí annáhù yẹ́ gàtí àmì

قال ولما أسباه يعني علق عددها قال زعمت أن الله أمرك بذلك ودي أوجوه ميتي وقال والله لئن كان الله أمرني والله أمن يوم يتبع لأفعلن sidiku sukoloko yohun yeti ibili igbejuyan komo ikole ne de obo meta igi alebo on anibi ibrahim awoyin isaka yayin arcikido doha wasallama isaƙo tak isaƙa muji doha ne yagi libodo yo ŋoyo ma doha le do ŋobote nyiyo mami kwane oyo mdoba oyo oyo mebola due imole edoha doko wa auha llahu ila إني قد آتيتك دعوتك أستجيب لك فيها أمي أمدوه إبي أنكتاو إبي أجيه وبلك بكوه omi na aduwe udoka àwọn yude mige ayuma abudun laki kamina alawalina wal akhirina la yusrika فأدخله الجنة إن الدوك شاندو يو كوكون روجي ما دون دفو كوجوني كوي يودو دي لكوتي تلاي ل أه يا أني هذا بتالي جنا إيكا بوكي داي يكوي لتافي در المنصور في تفسير بالمعصور إيه إمام شيوطي فولوم 7 page 108 to 109 so hiyo lukaki dai riwaya ka lona ka yani riwaya hoho kiwa birikiti o kai hun un lawun me gbore magani ko yani riwaya ki wa bi aka nabi isaqa un oyo doda turukuma doha o ka kwe hun بيومو منه جي ابن كثير جي تفسير الصبر جي تفسير قرطبي ما سيجومو إيه أمولو كيلي بولك ما يهوني يعتقد قصص الأنبياء òkà àwọn àkàlẹ̀wòdò anábì ibrahim ìdán àdìjọ́mà wọn agbógbó ayé máa yẹ̀ sí ní ìmúdó ọlẹ́bí ìyẹ̀wòdọ̀ ẹ̀rẹ̀rẹ̀ ẹbí ìyẹ̀wòdọ̀ mú kọ́dá àìlẹ̀ kalẹ̀ gbódó mẹ́ pàámọ́lá tó máa kàkí ní dọ́ha dọ́ha dọ́ha ọjọ́ tó kọlu ha ilẹ̀ tó sọ́kẹ́nẹ̀ lẹ́yìn tẹ́ ọ̀láìbẹ̀rọ̀ ẹjọ́ tọ́ imamu ṣọ̀ọ̀kání ibò lẹ́tàfí kọ̀dír aljamiu riwaya wa diraya ọmọ ti muhammad ibn ali aṣọ̀ọ̀kání hiyo littafin volume 4 page 405 yani qala al-mufassirun tafsirun lamma abja'ahu li dhabhi abidu dakiki doha ya kido beno hando nudi min al-jabal madaw doko yuwo ya ibrahima wa nabi ibrahima qad saddaqata ar-ru'ya mo na we do do get ya eno ko kana chiche na mayangi si ugbonton yau e ka kuma do be no ha ile jogele

استغفر قرطبي أبو الحيان في تفسير مدود في تفسير بحر المحيط يعني والذي دل عليه القرآن أنه تله للجبين فقط أودي مدود تجدها قوي ولم يأت في حديث صحيح أنه أمر السفرة على حلق ابنه ina gbadoke ni hadisi omemele toke dun ha kakini yakobe domayo hakin oi dobe no hada ini hadisi sahihi duke duan ide tafsir abul hayyan tafsir bahrul muhit volume 7 page 370 ele tafsir e imamu alusi tafsir alusi

إمام السنقيتي يولد من أضواء البيان في إيضاه القرآن بالقرآن يولد من لا يانه إعلم وفقني الله وإياك أجاكم بوجيه دومي كي أمام أن القرآن العظيم قرآن با دل في موضعين إدونا يا مين ميجي على أن الذبيحة هو إسماعيل نميجي القرآن دون قومك ما دوش إسماعيل لا إسحاق إسحاق نو وكما يلي في سورة الصافات إيقادهم عشي كراتوكيو يلدا والثاني سورة يكيجي يسيدي سورة هود yake wai bai zo na tusa ba da yawan قال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين وبشرناه بغلام حليم ولما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبا تفعل ما تعمر ستجدني إن شاء الله من الصابرين ولما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين أولا إليها أجد قوايا وآية 99 بوغة 110 isogene ka me boge den la uma ka eha ewu se on ki ronu gola ki ronu go gole re me ni abolo ka do ha ye ni o ya mo ma igbata ne budo ile budo ate ko ko lu ma do ha yi ile awon ma iya do e ki de o da e ki wa ka ta ki mo ma do ha to do yo ki de ile ti bale on mudin ayumi ile mi ti ku bojo ayuma lojo yan bo im da je abójú ọ̀lọ̀ká máa lẹ́kọ̀ọ́ yí hà ẹgbẹ́ sóra 112 ẹ̀wọ̀n yọ́ka ògbógbóló yẹni wọ̀ bẹ̀ṣẹ́rẹ́nẹ́hù bí ìsáàkọ́ nàbíyàn mílẹ̀ sọ́ọ̀lẹ̀ ẹ̀yìn takàdínà bá rí wọn níbi ibrahima kàkí ayánumá ìsáàkọ́ ìsáàkọ́ so nàbíyàn àníbi ìwọ́n iyo anibi ibrahim anibi ismaila ebegi hapo ni mabibi anibi ismaila koleka mabibi anibi isaka ikile kan udile ngoje ni wabasharna ubi ishaqa udile na dinabare dau kake ngoya bio mumune o maonekele odun ki ishaqa ngui nabiyan anibi ojomi moti من الصالحين في مودي أمادو يو مملة نبغي القرآن كالولا أزكيبو وبيكاو هابون نبي مادي إسماعيل وفا تماجي سيني فدل ذلك على أن البشارة الأولى شيء غير المبشر به في الثانية يعني نباري يقول إيه نبي إبراهيم يجدد آية مبغياني آية 101 تينو فبشرناه بغلام حليم نباري إلا كجو دي بلاتا دنو أمو منو يوجي سي واني كجو دبي ودبي كامي دي تيجي تدي لأنه لا يجوز حول الكتاب الله على معنى على أن معناه وبشرناه بإسحاق ثم بعد انتهاء القصة ذبحه بقوله أيضا إجت قجون وبشرناه بغلام حليم أما ما لبي كونكون ديلو لكوبو ونجود داكتوها ìwọ̀n múlù bí a nẹ̀ yìí ọjọ́ wọ́n dàbí wọ́n dínà bá rí àkàkà máa wọ́n dàbí dínà bá rí àkàbí àwọn bíọ́mà ìsìnháàkà àà ẹni ìkìnà bá aleka haki Qur'ani aka yi migire book of Genesis e ka ma anwo ka ya e, onde book of Genesis odedan ya yi wa kola mai odedan yi book of Genesis ba yeki Qur'ani kai ka nibi Muhammadu kai ide book of Genesis e ma anwo ka ka ke Ismail ai odedan onde book of Genesis de imda devo hadisi anibi ni ade qur'ani akoma mado ate sakon jede ugbo mudesi iya mi male mi abe kola bo israel wa mu me ola ro to a continue ola to gbalo wa amma mawdi insani ngbo o ke wa suratul hud ngbo ko yo kola le kí a dún àkí ismail amadoha òǹtúbò kọjọ́ kí sọ́rọ̀tò hood bari náà níbi ibrahim àkí àyà nọ́mà wọn sẹ́ra wọn sì sàárẹ̀tò wọ̀mùrọ̀ àtòhó

ما عدك إيه عقوبة لأن الرسل لأن الرسل الله من الملائكة من الملائكة بشرتها بإسحاق أول شيء هو جوك هو دي بلاد سادني يود إسحاق دو وانا إسحاق يلد يعقوب يدي good news هناك يا إسحاق اي يا وين بيوم ما عدك يعقوب فكيف يعقلوا أبي لك أكل يا أن إبراهيم يؤمر بإبراهيم بذبحه وهو صغير أجاه إتكا كما مدوها وما تمتتك وهو عنده علم يقين وبكما لغات الدمو kakọ́ mẹgbọ́n làkọ́ ní yíya gàrẹ́kọ̀ òbí kọjọ́ lìgàmù màdúnga kọ ma ẹ́ yìí lẹ̀gẹ̀ àyíyá bí ọmọ ọjọ́ múnẹ̀ màá dọ́ ma lẹ́kí yàkóòwò abili ka nkele aba. ka nebi ibrahim ma ka idomo ha ka nkele gị akịna ene gị anya yile ka anya n'ọnwa ọyọ nwune ọjọ aliga ka ume ka gị anya yile nwe ma anya n'ọnwa ọyọ nwune kuma aki atọmale adọha ma adọha ka ikọkọ ma ịkọkọmala ku ije ti abalị magani kwụ فكيف يعقل أن يؤمر إبراهيم بذبحه وهو صغير أبي لكان كليابا كاكي إبراهيم كما مدها وما شمطه وهو عنده علم يقين بكن ما هما يوشى بأنه يعيش كقوما يعيجل حتى يلد يعقوب يعيب يوم يعقوب إكلا وطن máa kí ni ọmọ ìmọ̀ àádọ́ha ọjọ́ yẹ ṣàyínú ọgẹ́lẹ̀ pàmà níbi wọn ẹni kùmàdọ́dà kùmàdọ́ha wọ́n sí ismaila fàáàzì ìlàáyà áyà gidẹ́ dalilu wáwẹ̀ún wọ́n sí hujja yóò ṣagada máa dakarna ولا ينبغي للمصنف على خلاف بعد الدلائل ìdòfẹ́ ká máa pàtàkàdà kó máa kọ kàkí ni ẹlẹ́gbọ̀n àgbọ̀dọ̀wà sọ ẹnìkìdẹ́ obìnrin àmì history ti adóhùn kàkí ni ìtọ́m abraham isis maila madohan isaaka madohan isaaka ọ̀hóyà na marabu mamame ugbo madoha ngbo madoma wa elote encyclopedia elote mo hadisi bukhari bai muslim mado ayo mole ma de ngo wa obogi yuma ka de ngo wa tini ngbo mina mina di 6 mile ni chepe o makai o mo idomo tukido ha megbola yoyo akama history dunga ki okolo kuma ha iye ìwé kàábà gbogbo dáka lámì rẹ ọyọ́ onákàkì yóò kàábà ẹgbẹ́ màmá bí a níbi tán màdàbí nọ́ọ̀dọ̀ kàábà ti kámẹ́rùn-ún yóò ohun yóò ní ìbàlẹ́jò lè bọ̀ tí ó ní ìgbà òkóló kùmàdọ́ha kò yá ìkàábà mi hìtìrì kí a kà wọn àkí jerusalem wọn ọmọ ọ̀hún umadɔ azikɛ ha dɛ kami history ami surrounding history kidunga afialure meji dɛ bɛ bɔ ni oyu wo sapangi ha bɛ bɔ mina but gɛtiɛn mina mili mɛfa wo mẹ́fà ilẹ̀ tí mina abáyé máa ka ẹ̀hún tí kì tọ̀mọ́lẹ̀ mẹ́ẹ̀dọ́ha gbọ́kà níbi ibrahim àdọ́mà wágídọ́ha dẹ́yí kí wágídọ́ha takọjọ́ yẹun ìdọ́wọ́ náà kẹ́ngọ́ dọ́mà yọ́ha gẹ̀ ní òkọlódẹ́ wọ́n sì mí náyí ngbòmí history israel ẹ̀bọ̀ israel kí a kà wọ́n ń gbó tí àwọn kìí sí azikì mú mátà ìmọ̀ ní àmàmà ní but ismail va ismail va kwe ba kishimoto ki une owo ngata ndo ngwaji huko mboki makadengi ni o omole majo uwojo yango mitu olomi kitu iduk ye bible komi zamzam ba olo kaunde bible pa po tola mayangi si ugbene ke agbo eh ẹnẹ́dì ọ̀sẹ̀ báìbù ní omi kìtú náà ismail dúk olùkàun dọ́mọlẹ̀ ọmọlẹ́mà yọ tákàmúnẹ̀ wọ́n bó má gbogbo ismail ní mbìkì ìwẹ̀né ní lẹ́wọ̀n yọ yọ wọn náà dọ̀ kàábà kìdágé makai ونقلنا نقسم إلى وإذ يرفع إبراهيم قواعد من البيت وإسماعيل إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم أجوا كما مكافر مكة يا كما أبو إسرائيل abili meji nwụrụ n'ebe muhammadu amekabiri maka mee kodi ehi maka aili meadodiwi maka mere ya na-egbafe ibrahim adeo foundation onye ka agbagi aje gịnị egbagide foundation nwụnọwọ enwetala kịka ye ohun kọman ismaila meni rọbana takọbalmina ọjọ kọlọgide ka ce ẹmọ èèyàn bí tó kọ́lọ́ ìkẹ́ mú gbà ń wà mọ̀nà kẹ́ ọkọ̀ kẹ́ ń dùn àkókọ́ lẹ́yìn àti kẹ́ mọ́ àgbà ń wà mọ̀nà ìnáka àlí wẹ̀sùn dúkẹ́ gbọ́la tẹ̀yànímà ọ̀làdìrọ̀ was brought up in where in mecca òun inception of Mecca city. Emere onye kọchere ihe Ismaila ka Ismaila ọmanwụ. Tọla ihe siri gidei, taka na gishi connection mai gidei Bible, mai Kur'ani, yana gidei ta yaruwa, mamda, yi gidei kim da volume 1 or volume 2 ko, oluka Ismaila, eh? Mun choma kuma doha or not. He gets to be volume 1. Eh? Volume 1, more there. Uh, the account on the Quran and the Bible or wa get to Atomogona. Inshallah. Young Abisha Kikunu, Katakatawai, Abdul Kadimini. والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم